Hello, everyone. Welcome to Toyeen Talks. Wow. Compliment of the season to you and all yours. I cannot um, thank you enough for what you have been doing. It means a lot to us. Thank you for your likes, subscribes. Thank you for watching our videos. Thank you for everything. And I see my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Ever me love and like, please. Love and like, please. Love and like, please. Hello? Hello? Yeah. Baba. Yes, ma'am. ẹjọ́ ṣé Fálànà ṣán gé tí wọ́n lọ ni àbí èwo mú wọn létí ẹ bá mi béèrè because ó sọ pé bàbá bàbá sọ pé tóun bá kú kán mú Wùnmí àtòun ẹjọ́ ṣé bàbá purọ́ ni ṣé Fálànà ò gbọ́ voice yìí ni tó fi sọ pé torí bàbá fẹ́ jogún ẹ jẹ̀jẹ́ kí rán yín létí o ṣe rántí pé nǹkan tó ṣẹlẹ̀ ni ṣe rántí ṣe rántí because at the end of the day ṣe mọ̀ pé nǹkan tí Wùnmí ń tẹnumọ́ lójoojúmọ́ nìyẹn nǹkan tí Wùnmí sọ fún Fálànà ni Fálànà ń fọn jáde Fálànà ògo òjókòó kó ṣe investigation tiẹ̀ ṣe wọ́n ti pé gbogbo platform tí Wùnmí ń lọ nǹkan tí Wùnmí sọ nìyẹn pé bàbá fẹ́ jogún ó fẹ́ jogún ni bàbá fẹ́ jogún ni jọ Wùnmí tí bàbá bá jogún kọ́ ṣé ìyá aláìyá ẹ̀ àwọn fámìlì ẹ̀ ló ṣiṣẹ́ ogún tó fẹ́ jẹ ni Wùnmí ṣé ìyá aláìyá pọ̀n rí ìyá aláìyá ẹ̀ ló ṣiṣẹ́ ogún tó fẹ́ jẹ àbí àbí wọ́n sọ fún ẹ pé Mohbad ló ní niyam èmi ń sọ fún ẹni wù mí ṣé yàláyà ẹ ló ṣiṣẹ́ nǹkan tó fẹ́ jẹ ṣé o ṣe síbi tó ti fẹ́ jẹ yẹn ni o ò ṣe síbẹ̀ bàbá yìí ló tọ́jú ọmọ ẹ bàbá yìí ló bówó tó fi tọ́jú ọmọ ẹ ṣé pọ̀ rí yàláyà ẹ ló ṣiṣẹ́ nǹkan tó fẹ́ jẹ ni ogún tó fẹ́ jókòó lé ṣé yàláyà ẹ ló ṣiṣẹ́ ni ọmọ tó dẹ̀ fi kẹ́wọ́ pé Mohbad ló ní wọ́n ní kó lọ ṣe DNA Mohbad kan ló lọ́mọ gbọ́mọ lọ fọ́ lọ́mọ àwọn ọ̀rọ̀ àfin ọ̀yìn máa máa sunkún lẹ́ńkù lé ẹ gbọ́mọ lọ fọ́ lọ́mọ aṣáná. Ashana, ṣé ti Fálànà dí ni baba bàbá bá sọ pé Wùnmí fẹ́ pa òun ó lẹ́tọ̀ọ́ láti sọ bàbá sọ pé ìwọ ló ń èdè ẹ̀ Fálànà Wùnmí lẹ́tọ̀ọ́ láti bàbá lẹ́tọ̀ọ́ láti sọ jẹ́ ń tún play ẹ̀ fún ẹ bí yóò gbọ́ ẹ jẹ́ ká tún play ẹ̀. hello. bàbá. yes ma'am bá yá mi máa tó bí burúkú ni bí kò máa pa yín bàbá bí kò máa pa yín àm ẹ máa tó bí burúkú ni wọ́n ti ní àwọn ọmọ ìrẹsì ọmọ ìwé ìṣẹ̀ pọ́nì bí kò máa fi lè sọ́mọ́ ni bí kò máa fi lè sọ́mọ́ ni ẹ̀ ní kú rẹ̀. Fálànà ẹ bá ń love and like mo wá ń bi ẹ́ láàárọ̀ ìsà tí ìyàwó ọmọ ẹ bá pè ẹ́ tó bá sọ̀rọ̀ báyìí sí ẹ kí ló máa ṣe fún ṣẹ̀rí pàṣánà yìí ìyẹn wù mí olóbò town council olóbò transformer ẹ̀gbọ́n nǹkan tó sọ ń bẹ̀ yẹn wọ́n pa òun bó ṣe pa promise bó ṣe pa ọmọ ẹ̀ wù mí àníṣe <laughs> wàá ló béèrè tó bẹ́ẹ̀ babalafalama aṣẹ́wó ọ̀dọ́kọ aṣànà ṣé bàbá wà ń bẹ ìgbà tí ọkọ tí mo bá di kú ṣé bàbá wà ń bẹ ìgbà tí mo bá di kú oní tí nǹkan kan bá ṣe bó ṣe sọkọ ẹ kò lè dùn mí fún ẹ kò lè dùn mí fún fi statement síta eje kaloka statement Kàrímọ tó sọ pé ìyá yín neglect yín ni ìgbà tó ń pé ten àbí fifteen tó ti fọwọ́ rondi rondi rondi ròǹdì tó ti fọwọ́ ròǹdì ròǹdì abájọ náà etí òbínú etí òbírú ẹni ò lè mọyì ẹni àbó ti gbàgbé pé Karimo kọ statement yẹn tó tún yọ kúrò tí ò bá ṣe bẹ́ẹ̀ ni kò ní ṣègbà tí Mohbad ń ṣe bẹ́ẹ̀dẹ̀ ni Karimo máa gbé ọkọ ẹ̀ ọdẹ́kùn Randul Avenue tán wá ń jó nínú ibi téèyàn ti ń sunkún pé ọmọ òun ò bá pé twenty seven years old Ni jo yẹn ìjọ yẹn ni Kàrímọ́ Lo gbé ọkọ ẹ̀ hippopotamus ló gbé sórí screen ìtọ́jọ́ ń jó ṣé ẹ̀ ń jó pé ẹ ti jogún property ni property tí yàláyà yín ò ṣiṣẹ́ fún ibi tẹ́ ẹ̀ ṣe sí tẹ́ fẹ́ jẹ ó ní gbogbo ọwọ́ tó bá ṣẹ́gun sí ló máa ń jẹ́ ṣé yàláyà ẹ̀ wùn mí àbí ìyá yín pọ̀rípọ̀rí yàláyà ṣó ṣe ẹ̀gúsí Mohbad ló ṣe fẹ́ jẹ́ ni ẹ bá mi love and like. because tá bá máa sọ wàá máa sunkún kiri property ló fẹ́ jogún ooo ẹ jẹ́ kí n lọ tẹ́ni ọmọ ológo ṣọmọ ẹnìkan kọ fún kí wà àti bàbá ọmọ ẹkẹlẹ lọ máa jẹ níbi tẹ́ ẹ ṣe sí àbẹ́tí ìyá ẹ etí ń dùn yálà ìyá ẹ ni ó ní daddy gather money make I go poly ṣé ìyá aláìyá ẹ ló gádà owó àbó ò gbọ́ nǹkan tí Karimo sọ nípa ìyá ti ẹni ó ní ìyá yín àbádọ́ yín láti kékeré wọ́n fọwọ́ rò òun dì rò òun dì ó ní for ten years nìyá yín ò fi sí mbẹ̀. ẹ jẹ́ ká máa gbọ́ lọ ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ kẹ́ lè gbọ́ orin yẹn ẹ bá mi pe Fálànà kó wá gbọ́ orin yìí mortuary people said this is their procedure. she's there with his baby, her sister, I'm um, junior. Um, omi ṣe ń gbọ́ nǹkan tí bàbá ń sọ bàbá sọ pé wọ́n ti ẹ̀ ń bá àwọn ọmọ ìkó tó débẹ̀ ẹ jọ ta ẹ bá mi pé bàbá Fálànà ṣọ́ ń fi òwe lépo sí wọn létí ni àbí bàbá ti ń ṣàwọn ni àbí dementia ti ń setting fún wọn ni ṣé kò gbọ́ pọ́ sọ pé dàgbò ṣáà àbúrò ìyá Mohbad ó ti ẹ̀ ń bá mu Mohbad ó ti gbéyàn lé lọ́yàyà ẹjọ́ kí wá lóde tó sọ pé bàbá fẹ́ jogún ọmọ Wùnmí àti Darosha àtàwọn fámìlì ẹ̀ ó ti jogún Mohbad kí bàbá tó débẹ̀ tí bàbá ò bá lọ ni ṣáàmọ̀ nǹkan tó fẹ́ ṣe fún Mohbad gan ni ok wọ́n sọ pé Mohbad wà dead on arrival kan tó gbà tó gbé wá hospital kí lẹ gbé padà sílé tẹ́lẹ̀ ẹ̀ ń bá àmọ̀ ẹ̀ fún ṣe fẹ́ lọ sí ni ẹ mà pé bàbá yìí wọ́n tẹ́tì mi wọ́n tẹ́tì mi wọ́n tẹ́tì mi wọ́n tẹ́tì mi wọ́n tẹ́tì mi ìyá Mohbad máa lẹ́pẹ́ ọlọ́run ló sọ pé kí bàbá Mohbad wà lẹ́gbẹ̀ẹ́ ẹ bá mi pe Fálànà ó dàbí wọn wọn pé gbogbo ilé ìfún Fálànà ẹ bá mi pe bàbá bàbá mm, mm, Mohbad bàbá Fáàzì ẹ bá mi pe bàbá Fazi. kò bọ́ síbí. ẹ jẹ́ kí n máa pè é lọ. Wish I know that someone have dressed him in that form they invite me. And they said it's uh, Darusha that embalm and do such things like that. And you said there was salt on his chest. Yes. It's already packed. Yes, it's already packed. They embalm you with a local way, put salt, put a cotton wound in the nose, in the ear. That is how I met him. And the salt was where? The salt was at the chest. They put it at the chest. It's at a bowl, they just put it at the chest. I asked them what they said is that is how to embalm because with my experience I didn't know that kind of uh, something. At least when somebody dead, they're supposed to take it to the mortuary. That would be supposed. Abi, bàbá ní láti ọjọ́ tóun ti wà láyé òun ò mọ̀ pọ́n ẹ̀ǹbàmù yàn bẹ́ẹ̀ yẹn èèyàn tó kú kí lédè gbé lọ sí mọ́túárì ẹjọ́ sí bàbá fáùsì ò gbọ́ gbogbo eléyìí ni kí ló dé tó gbé lọ sí mọ́túárì tó wá gbé padà sílé. Si tí dàgọ́ṣà tó wá fi gbogbo skills pé òun ti ṣiṣẹ́ ní MIC rí dàgọ́ṣà gbókúgbókú dàgọ́ṣà oníbàámẹ́ǹtì sọnù ẹ gbé lọ mọ́ṣúárì ìgbà tí hospital sọ fún yín tọ́jẹ̀ fún wùmí ní death certificate tó jẹ́ kẹ́ gbé lọ mọ́ṣúárì ẹ gbé lọ ẹ wá gbé padà sílé dàgọ́ṣà lọ ẹ̀ ń bá àmọ́ lo kí ni intention wọn tó fi lọ ẹ̀ ń bá àmọ́ ẹ̀ nílé ẹjọ́ kí ṣé bàbá fáàsì ò rí gbogbo eléyìí ni ṣé fálànà ò rí gbogbo eléyìí ni ẹ bá mi pé bàbá fálànà ṣọ́ọ̀tì géètì wọn lọ ni ẹ wá ní bàbá Mohbad ń dárúkọ yín kí lẹ fẹ́ ṣe tó bá dárúkọ yín kí lẹ fẹ́ ṣe ni mo béèrè ẹ jẹ́ ká máa gbọ́ lọ. be the first thing but they had to carry the body back home for them to do their evil things. Will you believe that I met a lawyer, not a doctor? inside that compound just for them to arrange what they wanted to arrange. ṣé ń gbọ́ ẹ tún bẹ́ ọmọ padà sílé ẹ pé dókítà dókítà ò sí ń bẹ́ẹ̀ o mo dẹ̀ mọ̀ pé by right Mohbad máa ní dókítà ẹ pé dókítà àbíkọ́ yẹn yín ẹ wá pé ẹ pé lọ́ọ̀yà ẹ pé àáfàá ẹ bá mi pé àáfàá tó pé yẹn àfáà yẹn no ẹ̀jẹ̀ bá wa pé gbogbo muslim association tó bá wa sita àfáà yẹn igba àfáà yẹn ìgbà tí Mohbad sọ pé òun ò ṣe mọ́ tí Mohbad fẹ́ lọ ń gbà yẹn àfáà yìí pẹ̀ láwọn tó parí ìjà fún wọn kí ló dé tó pe àfáà yẹn ṣé kó wá gbàdúrà ni ẹ lawyer lọ́ọ̀yà Wùnmí tí wọ́n sọ pé Mohbad ò kì í sign signature ipò máa ń tan print ni Wùnmí ọlọ́run abíẹ́ ìṣẹ̀dá Mohbad abíẹ́ òkú àrùn òní jẹ́ onísinmi àfi tó bá bọ́ta sọ nǹkan tó ṣe àti gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ nípa ikú ọmọ yìí ọmọ tó kọrin ọmọ tó lè compose àbí Wumi ṣọ́ sọ fún ẹ pé àwọn tó ń dún ẹ àwọn tó ní ọmọ ọwọ́ Mohbad àwọn tó ní àwọn tó ní Liam ṣọ́ sọ fún ẹ pé àwọn ló máa ń bá Mohbad sign ni Mohbad kàwé bó tẹ̀ jẹ́ pé ó kò parí ń pólì ẹni tó lè máa compose orin fúnra ẹ̀ àbọ̀ sọ fún ẹ pé lọ́nra ó lọ́nra orin bì kan ni ọmọ tó lè compose orin fúnra ẹ̀ kò wá nílé sign mọ́ I want tan print bàbá illiterate àwọn to jẹ́ illiterate kan tó kàwé wọ́n yìí máa ṣe yamayama síbẹ̀ tán máa sign wọn ò tan print because anybody can use that tan print ìtòkè wa ti pa ọmọ yẹn ẹ wò pé àwọn dọ́kúmẹ́ǹtì tó dẹ̀ yìí èmi dẹ̀ máa pọ́ ọmọ yẹn òfin kankan sórúkọ Liam ṣọmọ tó ti mọ̀ ẹ́ pé ọmọ òun kọ́ ni Liam láti wá fi gbogbo ogún sórúkọ Liam Wùnmí ò ṣe máa ro oko tó parọ́ bàbá Fọlànà tó dẹ̀ lọ bá náà ṣé o sọ gbogbo eléyìí fún wọn Wùnmí ọmọ tó ń compose orin fúnra rẹ̀ kò wá ní mọ bó ṣe ń sign ó wá sọ pé Mohbad ò kì í sign Mohbad máa ń tan print ni Wùnmí ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run ò bẹ̀rù ọjọ́ àti sùn ṣe bọ́mọ nìwọ náà gbé dání yẹn ẹ jẹ́ ká máa play lọ. I was so sure when I hear say the twenty-six years was uh, uh, having a, a will. Me as a father, I'm fifty sixty years of age now. I did not have something like that. I never think of say writing my will. Twenty-six years old boy. àbí ẹ bá wà pé bàbá Fálànà ó dàbí wùn mí ò sòótọ́ fún ọmọ twenty six years old ẹ lọ wo gbogbo àwọn bàbá bàbá tá a ní yìí ń sìn many of them ò kí ń kọ will because ọmọ àwò pé tá a ń fẹ́ kú ọmọ twenty six years old To mọ ibi tó ti ń bọ̀ tó from the trenches to ń lówó rí nínú ìran wọn awakọ̀ will kò fún bàbá ẹ̀ ń bẹ̀ kò fún ìyá ẹ̀ ń bẹ̀ kò fábùrò ẹ̀ ń bẹ̀ kò fẹ́ gbọ́ ẹ̀ ń bẹ̀ ó wá wíìlì gbogbo ẹ̀ ó wá wíìlì gbogbo ẹ̀ ó wá wíìlì ẹ̀ fún Liam who does that Wunmi ọlọ́run abíẹ́ ò ní nísìmí ó máa gbẹ́kú ni àfìgbà tó bá bọ́ta sọ̀rọ̀ àṣàlà ọ̀dọ́kọ́ àpọkọjáyé tó bí tó bò obìnrin bá ti ń gbé fúkẹ́fúkẹ́ jù náà tó bá jẹ́ pé wọn ò lè ṣe kọ́ má do wọn ní èdè ẹ sá fún ọkùnrin tó bá ti fẹ́yàwó tó yẹ pé dídó dídó ṣàlò máa wá sá fún because ìwọ nìkan kọ́ ló ń do wọn ń bẹ do tó o bá sílé wọn á do tó jẹ́ pé ìwọ ọkùnrin tó ń wò mí lẹ́yìn tó jẹ́ pé tó bá ti fẹ́yàwó tó jẹ́ pé òbú ẹ̀ máa gbé fúkẹ́ fúkẹ́ kọ́ṣàdó kọ́ṣàdó torí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni kokéènì lọ sọ pé òun kí ló tún fa pọ́ńdú ẹ̀ àṣànà olè ògógún ológun dàyàdé olè àṣànà gbọmọ lọ fọlọmọ àwọn òrò tí ń kélẹ̀kù lélẹ̀ Mohbad gbọmọ lọ fọlọmọ àwọn òrò tí ń kélẹ̀kù lélẹ̀ Mohbad ẹ ẹ báwa gbọmọ wa o báwa gbọmọ wa o bá máa gbọmọ wa o ó wá ń parọ́ pé Mohbad ló ń lé ẹ Mohbad ń lé ẹ lọ́tọ̀ ni bọ́tà kó wá sọ àwọn òrò àwọn òrò ilé tán lọmọ ẹ jẹ́ ká máa play ẹ lọ. was writing a will which is capital no so they have to collaborate with the lawyer the lawyer to to to maybe to put his hand into many things that is not right twenty-six years of age now thinking of have his own way and Mohbad is the kind of person that he can never think of say he want to use hand to stop it so instead of that he will sign because he's dead they have to call lawyer to do their own mathematics inside. So God, it's God that want to expose them. Sir, so, sir, I'm asking, what, what did he interpret or sign the will? He interpreted the will instead of sign. Oh, He interpret. And you don't believe that yourself? I did not believe that in, in my life. He cannot. He cannot do what? He cannot operate she will be the one to say supposed to sign i as a father say i cannot be say i want to separate i have my own singlish he have his own singlish also simply because they cannot trace it that is why they have to use his hand to separate many things there yeah, even all my children now they against me because they are using money to chase them to to against me which i don't mind i don't mind because i must get the result of the autopsy and dna before we can do the burial that's it that's what i stand on dáàsì ìtúnmí ó bá lọ kò síbi bito le lọ aṣáná kò síbi bito le lọ bàbá ti stand on it sin sin. he needs the DNA and he needs the autopsy and that autopsy investig um private autopsy tó máa carry out autopsy náà On máa ṣe tiwọn tẹ́ bá bọ́ta mo ti sọ pé wọ́n máa bọ́ta wọ́n máa sọ pé oh, drug ló wà nù ẹ̀jẹ̀ ṣé ń gbọ́ kò sí nǹkan tí ìyá bọ̀ olóbò pé ẹni tó lè sọ fún ẹ autopsy yẹn a máa ṣe DNA a máa ṣe bàbá ti sọ́nsìn bam kọ́ọ́t Fálànà ẹ bá sunkún sábọ́jú bẹ́ẹ̀ lọ Fálànà Chambers shame on to Falana Chambers nobody will use you again they will only come out come to you to manipulate people to manipulate will to manipulate the, the narrative, the true narrative of what happened to people. If I'm not satisfied with the autopsy, the whole world is looking at me now. I will make sure that I did the private ones to just to clarify it. So you're standing by your words? Yes, yes, yes. There's nothing can change it. The DNA and autopsy? Yes, and that must. What, what, are, what is it you're demanding? Then my demanding is the result of the um, autopsy and the DME. It's necessary. It's necessary. So are you ready to pay for the DME? Yeah, the whole world is looking at me now. That. ṣé lórí burúkú ni interview àìní abẹ́ ẹ̀gbọ́n nǹkan tí wèrè sọ àní gbogbo wọn ti gbàbọ̀dẹ̀ ẹ̀rí yẹn tó dàbí ọ̀pọ̀ lọ kò ní ṣódà rárá èyí obìnrin to interview ẹ̀ ń jọ yẹn kò ní gbogbo ẹ̀kọ́ lọ sílẹ̀ ní mi ibi tóbìnrin ò ti ní ṣódà abẹ́ ẹ̀gbọ́n nǹkan tó sọ are you ready to pay for the DNA àbórí gbogbo yín burú ni ṣọ́gẹ́tì yín lọ ni ṣọ́gẹ́tì yín lọ ni ṣé bàbá wa sunkún bá yín pé kẹ fóun lówó ni ẹ̀yin olóṣì apọ̀kọjá yé dédé ẹ ti rí yẹn náà pẹ̀lú ṣódà yìí náà gbogbo èèyàn ló ní straight shoulder òun ó ṣọwọ́ bí ọwọ́ ẹ ti mọ kíní kan tá máa ń wò ń gbà yẹn ìgbà tí mo wà ń kékeré ṣé Sesame Street ni àbí kí lẹ máa ń pa àwọn kíní yẹn a máa ń wéré kan nàìjíríà ń gbà yẹn ọk ẹ mọ ọk ẹ mọ ọkọgàn ṣé ọkọgàn èèyàn ló ń jẹ ọkọgàn she is biased in her question exactly ẹ lọ wo interview at tvc ẹ rí bó ṣe rí ni gbogbo obìnrin ló ní straight shoulder òun ò ní shoulder rárá ó gé ohun ẹ̀ mọ́ ara ẹ̀ ni kò ní shoulder ẹ lọ wo ṣéèpù lady yẹn abẹ́ ẹ̀gbọ́n nǹkan tó ń sọ are you ready to pay for the DNA òrí bó ṣe rí kábẹ́ dàbí kábà àwọn ìyá hóòmù ṣó wá bẹ́ẹ̀ fowó di ẹni ni ẹ̀yin olóṣì dédé ẹ̀yà association of apọ̀kọ̀dáyé yamayama. ẹ̀yẹ́ ká máa wọlé. Uh, uh, uh, I will carry everybody along concerning this result. If it is not satisfy me, the whole world will still have impact in doing the private ones. Okay, so if they want to assist you now, how can they do it? If they want to assist me, my access bank is outside that I sent through Bukky Jesse. They should help me concerning that. So that is. Ẹ ṣe ẹ ti rántí eré yẹn incredible hawk ìgbà got Nàìjíríà máa ń wo eré incredible hawk ló ń pe ẹranko yẹn báyìí kò léjìká bí gẹ̀ yẹn ṣe rí nìyẹn ẹ lọ wo gẹ̀ shape interview bàbá ní TVC yẹn ó dàbí incredible hawk ẹ ti mọ eré yẹn a máa ń wò ó ń gbà yẹn báyìí kíní ò ní ṣódà ẹ lọ wo lédi ẹ kò ní ṣódà ọkọ mú òdò ohun ẹ mọ orí ẹ ọwọ ajá má pa ẹ mi rí èjìká kò lè rí súùtù wọ tó bá wọ blazer àbí súùtù kò lè fit ẹ bàbá ti sọ access bank wọn mo ti pin ẹ láàárọ̀ yìí ẹ bá wa máa fowó sí bàbá nídìí owó ẹ ṣe. pleading to the owner Some people feel that you're not seriously fighting for justice. For uh, that is how they look at, but it's not like that. You know, um, I, I'm the one that know exactly where this thing is paining me from. Exactly. Also, Danny, if it's tí mo ti wò pé fine, àwa lè máa rí bàbá Kamazun pé kò fẹ́ justice. Ṣàbẹ̀ pa àbá wọn gbé, Emi o dẹ̀ bá wọn gbé. Fine, mo bota mo sọ̀rọ̀ lóòótọ́ Ti mo dẹ̀ bota sọ pé kán má bínú. Baba yìí sọ pé òun lò oníkálukú ló mọ ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ nípa ọ̀rọ̀ Mohbad òun ló mọ ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ nísìnyí gbogbo nǹkan tí mo ṣe bọ́tà ńdọ̀ yẹn tí mo ṣe bẹ̀bẹ̀ nìyẹn because mo kàn wọ́n no a máa ó ní bá ṣe máa ń mọ̀n síra wa jura wa lọ ṣé nǹkan tí mo sọ yẹn Baba yẹn dẹ̀ ti sọ́nsìn because ọkọ gan hmm, incredible hawk ìyẹn interviewer ó béèrè pé wọ́n sọ pé bàbá ò serious bàbá dẹ̀ sọ pé no pé bó ṣe kọjú sóníkálukú ó yàtọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Nobody can love more than me. So nobody can love him than me because he's my second. I call him Oladimiji. He's a friend to me. I don't know how I can just express my feelings. But I'm still standing that this boy is my blood, is a person that I can never let him down. So what are your demands? My demand is I need help from the whole world concerning the results because I'm sure we need to have a private resort. This now be delaying, and delaying can refer to denial. Mm. Because. Ta ló wá sọ pé dádì Mohbad ò gbóyìnbó? Dádì Mohbad gbóyìnbó. Wùnmí ṣe ìyá ẹ̀ ọlọ́pàá oníkù oníkù tírítírí. Oníkù ìyá Wùnmí pẹ̀lú àwọn tí Oríyọmí Hamzat ti sọ lánàá. Ṣé rí nǹkan táwọn ọlọ́pàá yẹn ṣe níjẹ̀bú òde? tó ṣe molest ọmọ yẹn tọ̀nà ìyá Wùnmí wà náà àwọn tó ṣe pàró yẹn ẹ lọ kùn kan náà àwọn ọlọ́pàá yẹn ìyá Wùnmí ni ìyá Wùnmí ni olè oníkùn tìrìtìrì. Over three months now, the result is not yet coming out, and DNA was most. So I'm telling you about police investigation. Till now, I haven't heard the results, okay. but they say it's about to, about to. So, until when the result is out. But then looking at what is happened, the police have failed me now. First way, the day that I reported this case to them, because I'm saying the truth. Since when this thing happened, they should go and look at the interview that I did. There's nothing like changing there. Thank God. Òótọ́ dẹ̀ ni. Ibi tẹ́ ti máa mọ̀ pé bàbá ìwà consistent nìyẹn. Unlike apọkọjayé àṣà nàwùn mi. Olóbò pẹ́ ni olóbò town council transformer ó ti pinná kiri lẹ́kí olè olóbò kanji dààmú bàbá yìí sọ ó náà ti jọ́ tóun ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá yìí ò change lóòótọ́ ṣùgbọ́n Wùnmí àti Kàrímọ́ onípọ̀mọ́ <laughs> Kàrímọ́ ẹ wo bí yẹn ṣe rí wèrè wáṣọ ṣẹ́gi olóhùn wọ̀ ẹ wọ́kọ̀ ẹ̀ náà ikùn ikùn àti ikùn àti ikùn pàrímọ́ wá papọ̀ kọ́ má lè lẹ̀ mọ́ra wọn wọ́n ní ẹ fara yín mọ́ra o ẹ fara yín mọ́ra o ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀ ẹ fara yín mọ́ra wọ́n try láti lẹ̀pọ̀ wọn ò lè lẹ̀pọ̀ ikùn yẹn divide and rule níkùn Karimo àti ikùn ọkọ ẹ ṣe panápaná ikùn ọkọ Karimo ikùn ọkọ ọkùnrin mi tẹ̀ máa ní ṣèpù díẹ̀ ikùn ẹ ikùn ọkọ ẹ dàbí randu lavenue ẹ ti mọ randu ẹ jẹ́ àmà sọ̀rọ̀. I'm not there nobody will hear any secret from from uh, from their mouth if I'm not there nobody will know that the lawyer is there if I'm not there. exactly ṣàmì ẹ̀pọ́ náà ló ní kí bàbá lọ ká ní bàbá ò lọ ni lọ́ọ̀yà àfà àfà àná ẹ bá wa pé àfà tó wà nílé bàbá Mohbad kò bọ́ta ẹ̀yin àfà ò lè ẹ̀yin àfà tẹ máa ń dojú ti mùsùlùmí kí ló lọ ṣe mẹ́wàá fà tó dẹ̀ rí pọ́ pa ọmọ tó sọ pé ìyẹn o ìyẹn o bàbá ọmọ ìdá o bàbá ọmọ ìdá o ẹ dákẹ́ síbẹ̀ Wùmí ti fún yín lówó àbí ìjẹ́yà ayé ni ìjẹ́yà àlìkíámọ̀ àfáà tó wà ń bẹ́ẹ̀ ńjọ́ tí mo bá dìkú ẹ bọ́ takẹ́ wá sọ nǹkan tẹ rí ṣàbẹ̀ pé ká ní bàbá yìí ò lọ lóòótọ́ wọn ní bàbá yìí ò ní rí àfáà kò ní rí lọ́yà àwọn máa ṣiṣẹ́ tí wọ́n tán máa lọ ní clean job ló fẹ́ ṣe ó ṣọ́ọ̀kì wọn bí bàbá ṣe débẹ̀ ó ṣọ́ọ̀kì wọn because at the end of the day ká ní bàbá yìí ò lọ ni wọ́n máa ṣiṣẹ́ yẹn tán òkú ọmọ kan ni bàbá máa rí ń bẹ̀ òkú ọmọ ni bàbá máa rí ń bẹ̀ but ọlọ́run tó ń ṣe bẹ̀ nídìí àrò tí ò kúrò bẹ̀ òun ló jẹ́ kí ìyá ṣẹ́mi pọ́n ti sọ pé kàn padà sílé ẹjọ́ fọlá náà ṣọ́ọ̀tì géètì yín lọ ni ẹ bá wá bí wù mí pé kí ló mú wọn sọ pé kí bàbá padà sílé tọ́dẹ̀ mọ́ pé Mohbad ti kú wọ́n gbé starburst test dàwọ́ṣà olórí burúkú onípòsí forty thousand wọ́n fún ní two million ó ra pósí forty thousand olórí burúkú wa parọ́ onímọ̀ṣúárì lòun ti ra pósí àní gbogbo yín lẹ dáwọ́ jọ pa Mohbad ni ẹ ní sùúrẹ́.